àwa ni aláfẹ́ aláfẹ́ wa àwa ni aláfẹ́ o ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ aláwo ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ Allah ṣe wá lóore pàtàkì òṣùbà rere o àwa mọ ọlọ́run lọ́kan àwa ò mọ ọlọ́run mẹ́ta lọ́kan àwa ni Allah fẹ́ Allah fẹ́ wa àwa ni Allah fẹ́ o ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ jésù mọ́ ọlọ́run lọ́kan jésù mọ́ ọlọ́run mẹ́ta lọ́kan àwa ni aláfẹ́ aláfẹ́ wa àwa ni aláfẹ́ o ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ láfi ní ètò kálẹ̀ ẹjọ́ kan làwa ń ṣe Allah ká lè jọ ọ̀kan là wá ń sọ ànlá àwa kì í takò ẹ̀sìn ká lè jọ ọ̀kan là wá ń ṣe ànlá ká mọ lọ́hùn lọ́ọ̀kan bí mo sì ṣe sọ fún wa ká mọ lọ́hùn lọ́ọ̀kan bí Jésù ṣe sọ fún wa ká mọ Allah lọ́ọ̀kan bí muhammad ṣe sọ fáwa kájúpájú ẹsẹ̀ wá sí ẹ̀sìn ìsìláàmù ìwà ni ó kù wá kù ẹ̀sìn ni ó kù wá kù ohunkóhun tá a lè dá ká fi gbẹ́sìn ìjà ipòkípò tá a lè wà ká fi gbẹ́sìn ìjà ọpẹ́ tọ́ sí ọlọ́run à ń ṣọpẹ́ fọlúwa tó kà wá kẹ́rù ẹ̀ tó mọ̀nà èyí tọ́pẹ́ ọpẹ́ ni tó kà wá kẹ́rù ẹ̀ tó mọ̀nà èyí tọ́pẹ́ ọpẹ́ ni la fi ní gbé bíbélì rẹ pé kúránì rẹ òdodo ti dé sọ́kà fún pé ẹ ò ìsìláàmù ẹ̀sìn tó mọ́ tónítóní gbé bíbélì rẹ pé kúránì rẹ̀ òdodo ti dé sókè àfúnpè ẹ o ìsìláàmù ẹ̀sìn ọ̀kan ṣoṣo pé bíbélì rẹ̀ pé kúránì rẹ̀ òdodo ti dé sókè àfúnpè ẹ o ìsìláàmù ẹ̀sìn tó mọ́ tónítóní pé bíbélì rẹ̀ pé kúránì rẹ̀ òdodo ti dé sókè àfúnpẹ ọ ìsìláàmù ẹ̀sìn ọ̀kan ṣoṣo abdullahi samila alimina shaitan rajim bisimilahi rahman rahim wabi nasta'inu salatu wassalamu ala sayyidina muhammad wa ala alihi wa sahbatihi wa man wala alhamdulillahi bi ni'matihi tatmu salat alhamdulillahi alladhi lam yalid wa lam yulad ahad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 إن يقولون إلا كذبا الحمد لله بنعمته تتم الصالحات الحمد لله الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì tí fi ṣe òpin àwọn ànábì ànábì tó ṣe wípé lẹ́yìn ẹ̀ ànábì mi ò ní dé mọ́ ànábì tó ṣe wípé ọlọ́run fún ní the final book and the last testament ànábì tó ṣe wípé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama òun ni ó tún ṣìpẹ̀ fún wa ìkẹ́ ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run kó mọ bá ànábì náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ agbogbo àwa tí à ń rìn ní erépa òjíṣẹ́ ọlọ́run bá náà ti di ọjọ́ kan yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó yẹ pé gbogbo ohun tí a fi lé ayé kó jọ ìkankan ò ní wúlò ń bẹ̀ owó wa ò ní wúlò ọlá wa ò ní wúlò làákàyè wa ò ní wúlò gbogbo ohun tá a kó jọ pátá ìkankan ò ní wúlò ń bẹ̀ illa man atalọ́ha bi kalmin salim àyàfi ẹni tọ́lọ́run bá fún lọ́kàn àlàáfíà àfẹ́ni tó bá bẹ́sìn dọ́dọ̀ ọlọ́run àyàfi ti ẹni tí ọlọ́run bá tó bá recognize gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ àbẹ̀lọ́run nínú àwọn tí ọlọ́run bá alékọlá tí ó recognize gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ ọlọ́run kó wọ́n ṣàṣẹ wá mẹ́ ọ̀làlẹ́ àwọlà wọ́lá kó wọ́n tẹ ìlà bílà. mo kí gbogbo wa ní kíkí tí ọlá kíkí tí ọlà kíkí tó ṣe wípé kò sásìkò tí ó bá mu oná ní gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. lẹ́ni pẹ̀lú ògùn ọlọ́run inshallah rahman. Uh, Atesiwaju, from where we stopped. We're still on the stories in the Quran and in the Bible. But today again, inshallah, it will take another dimension. Uh, I will have to put forth some things before going to the main lecture, inshallah. Uh, don't forget, ABK Consultants Limited. Uh, they are there for us in terms of traveling out uh, to study. And there is an offer now, which uh, ABK Consultancy Limited is publicizing, and that is to study and to teach in UK free of charge. Uh, nínú àwọn packages tó ń lọ lọ́wọ́ ń sìn ABK Consultancy Limited one náà ni pé kéèyàn di teacher ní UK kéèyàn ọmọ lọ kọ́ ọmọ ní UK and you know what it means that you will be paid in pounds ó wà lára àwọn packages tí uh, ah, abk consultancy limited tí wọ́n run nísìn ah, àwa uh, tí a bá fẹ́ di teacher ní UK free of charge ah, ẹ jẹ́ ká kàn sí abk consultancy limited ìrọ̀rùn ló bá dé inshallah rahman. Yes, like I said, when I started this lecture, I said there are some stories which we don't have in the Bible, but we have in the Quran. And there are some stories that are half baked stories which are not complete in the Bible, but we we have the completion in the Quran. It was completed in the Quran. Just as the example of the Pharaoh the example of the death of Pharaoh. You know, while I was explaining, I said the Christians or the Bible never said beyond that Pharaoh was destroyed in the water. But at the long run, there are a lot of things or uh, that happened which were not clear to the writers of the Bible. But Allah subhanahu wa ta'ala revealed all of this to Muhammad sallallahu alaihi wasallam as the Quran is tagged or one of the names of the Quran is Al-Furqan. What differentiates between the lies and the truth? And that's why Allah says in the Quran, O Prophet, tell them the story. Whether they will reason along with you. Tell them what you know, I mean, what doesn't happen in your presence, in your own time, relay it to them and let's see their reaction. Let them confirm anything from you. And then we'll see whether they are still with their senses or not. But before going to the lecture, I saw one video clip which I intend sharing with my viewers. Uh, I don't know how the thing happened, but I just came along. I came across the video whereby three Christians were running. In fact, I took time before I could realize that they were Christians. It was because they were shouting Jesus. And you know, the the video was in Hausa. They were shouting Jesus, and then uh, the other man said, "All of them will be killed." Oh yeah, let's run after them. So they were running after them, and these girls were shouting, "Jesus, Jesus, Jesus, Jesus!" And all of a sudden, they entered into a house. When they entered the house, and they got hold of their hands together and continue to recite Psalm 24. The book of Psalm, chapter 24. Verse 1. I mean, uh, sorry, Psalm 23, verse 1. The Lord is my shepherd, I shall not want. He, he make me to lie down in green pasture. He leadeth me beside the still waters. He restored my soul. He led me in the paths of righteousness for his name's sake. Yeah, though I walk through the valley of the shadow of death, I will fear no evil. For thou art with me. The rod and thy staff, they comfort me. Thou prepared a table before me in the presence of thy enemies. Thou anointed my head with oil, my cup runneth over. Surely goodness and mercy shall follow me all the days of my life, and I will dwell in the house of the Lord forever and ever. Amen. So this was what they recited. And all of a sudden, those that were chasing them, they dashed into the compound where they were. And to my greatest surprise, in the in the compound and with the houses there, nobody is there. So the doors were left opened. So they checked the first door, nowhere to be found. They checked the second door, no one to be found. And they checked the, the, the third door, no one to be found. The fourth, the fifth. So the sixth, the Christians were there. Three Christians were there. So later, when they checked that room, they discovered nobody was there. And these three Christians were there. And those outside where they go, they ah, that's why I know. They are not here. We'll search for them. And so they left. And one of them said, Ah, why didn't they see us? Ah, this could only be done by God. Ah, God has saved us from the hands of the enemies who intend killing us, who are going, you know, after our life. So I just smiled. Money. Ah. toba yẹ pé bí Psalm twenty three ti ṣiṣẹ́ nu, ah ah. bíríbírí lójú rínú bọ̀bọ̀ làgùntàn wò nù ó ti di kí gbogbo wa máa ka pẹ̀lú ìgbàgbọ́. So, my brothers and sisters àwọn fíìmù tí wọ́n máa ń ṣe fún wa ni tí wọ́n fi ń kó wa lọ́pọ̀lọpọ̀ ọmọ lọ that we will all leave all we have behind and continue to follow fables and folks We'll leave aside what is going to be of a greater benefit to all of us, and then we'll continue to follow what has nothing. And because human being by nature, we are very weak, and we are not ready to do anything. So we'll be looking for alternative. For whatsoever Allah subhanahu wa ta'ala has designed for us. You know, you can see the devil, he has promised us that he's going to mislead us. Imagine Allah told us to always marry, and the devil told us, Why will you marry? Why don't you just get a girl and continue to have fun with each other? What do you have in marriage that you cannot give to each other? And this is how our um, human beings we have been wasting our precious time. So a person will believe in these two now as ah no no no no Jesus is Lord. Yeah, God has really protected them. If God will protect them, God will protect them. And if He will not, He will never protect them. And you see, not that I'm against what they recited, but the mode and the manner they were makes me laugh. Àwọn ọmọ tí wọ́n borí, was scared to get carried wọn. And the Bible told us in the book of 1 Corinthians chapter 11 verse 5 and 6, the Bible says, let your women cover their head And if they can't do this, let them have their hair shaved. Kò sí sẹ́ni tí ó gbà pé ká fárun òun nínú so eléyìí ni àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, according to the psychologist, I met this article. I may not be able to treat all of it, but at least I want to feature something there, which is very important, and all of us can, you know, gain one or two things from there. According to the psychologist, we have what we call intelligence quotient, which is the IQ. We have the emotional quotient, which is the EQ. We have the social quotient, which is the SQ. And we have the adversity quotient, which is the AQ. Only tí mo When you're talking about IQ, the intelligence quotient, you talk about the level of comprehension the way we comprehend differs. And that will take us back to the level of students in the class. We have some students who are fast learners. We have those who are average learners. And we have those who are slow learners. All of these cannot be equated together wọ́n yàtọ̀ síra wọn àwọn come back. these fast learners are referred to as I want slow learners i mean want average learners these are people who will have to read before they understand and the slow learners these are people even when they read they still don't understand and in this their level we still have the moron, the stupid, the idiots. They belong to this level. So in ẹ tètè yé wọn. Èyí tó bá tún wá yé wọn yẹn gan, àfi kẹ́ máa kẹ́ máa guide wọn influence, wọn ó tún ṣì wọn ó ṣì gbọ́yé. Lọ́lọ́run fi sọ fún wa pé wá máa yẹ zẹkẹrú ìlà olùlàlùbà. Onílàákà ẹni mọ gbọ́rọ̀ And secondly, emotional quotient. And this is the ability to maintain peace with others, to be responsible with others, to be honest with others, to respect others, to be humble, with, to be genuine. <laughs> Ability to maintain peace with others. Ó ṣe wá jẹ́wọ́ nìkan ni gbogbo òlú ń bá Ìwọ nìkan ni eh, ayé fẹ́ mú wálẹ̀. Ah, yẹra rẹ wò ó yẹ kó yẹra ẹ wò lágbáyà sọ pé ó dáa tàmẹ̀dù sọ pé ó dáa làkàjẹgbẹ sọ pé ó dáa ó yẹ kó yẹra ẹ wò pé what's wrong with you then something is wrong somewhere and the thing is come come oh, the thing is àyè ó ṣòro díẹ̀ ó ṣòro díẹ̀ kéèyàn ó tó mọ ibi tó kù sí. Si ó làwọn afáàfin máa ń sọ wọn ní à ẹ dákun ibi tẹ́ ẹ bá rí ká kù sí ẹ dákun ẹ sọ fún wa ká lè bá àtúnbẹ̀ ṣe torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wáàsí ìtàbá anybody ni kódà a tún máa tàbẹ́ ni tí ń ṣe gan láì mọ̀ ìwọ nǹkan gbogbo ayé ń bájà àwọn ń bá mi jà ní something is wrong with you which you don't notice and again when you always prove yourself to be right in cutting ń you are always right at all times you don't make mistakes everything you do is always perfect There's something is wrong you have equated yourself with Allah it is only Allah that is perfect ọlọ́run lọ́ba tí kì í regret bọ̀ kí ṣe bí ti bíbélì o nítorí bíbélì sọ pé ọlọ́run regret kó dáyàn ó sì dùn ún dé ọkàn rẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ọlọ́run ọba nìkan lọ́ba tí kì í regret and then the emotional quotient the ability to maintain peace with others okay now number four the social quotient number three the, to be sociable that's one then ability to build a network of friends and maintain it over a long period of time kéèyàn ó jọ kó lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ tó níyẹn kéèyàn jọ mọ̀ ara yín àmọ́ àwọn kan bẹ náà pẹ̀lú bẹ́ẹ̀ náà kéèyàn ó ṣọ́ra fún un torí pé ọ̀rẹ́ tó bá ti ń ṣe pẹ̀lú ọ̀tẹ̀ èèyàn ọ̀tá èèyàn ni o ìyẹn ń ṣọ̀rẹ́ irú ọ̀rẹ́ ó máa sọ fún ẹ pé ó yẹ kó understand now mi ò lè rí nǹkan tó máa pẹ́ lára kí n dẹ̀ sọ pé ah tó bá tún wá rí nǹkan tí ó pa mí lára ńkọ́ when you are a friend to my enemy and you know quite alright such a person is my enemy and you are a friend to him then automatically I should be careful of you anything can happen. ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá mi ni He may be used against me at any point in time nítorí pé wọ́n mọ̀ wọ́n ti mọ̀ wípé òun náà ni ó òun ló lè súnmọ́ mi so kí ló jẹ́ kí n mú àwọn eléyìí wá how do you learn that's one how do you maintain peace with others ẹlòmíì ní gbogbo ògbà kò bá èèyàn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rí àfijà ṣéjà ó yanjú nǹkan ni àjásí pé tó ẹ pé ìjà náà lànà sallallahu alaihi wasallam ṣó gbé wá ṣé yóò ríṣẹ́ jẹ́ tẹ́ pé gbogbo ògbà ní bú àwọn èèyàn gbogbo wà ní dákọ wọn gbogbo wa akadis kan níjọ ọjọ́ friday anẹ́bí sọ pé ọlọ́run bọba tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àdìsí ṣáyà ni àbádìs gbogbo wọn ní àwọn wo lọ́lọ́run bá ń bá wí bí bóyá àwọn tó ṣe wípé àwọn tó yẹ pé wọn tí wọn wọn dẹ́ṣẹ̀ rí àwọn tí wọn ṣẹ bọrí anẹ́bí wa ní rárá kì í ṣe pé àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n nípa ẹ̀nu ọlọ́run tó jẹ́ pé wọ́n ṣẹbọ mọ́lọ́run wọn ò nígbàgbọ́ nínú nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run bọba àlekè ọlá ọlọ́run nìkan ni wọ́n gbẹ́kẹ̀lé so ẹni bá gbẹ́kẹ̀lé ọlọ́run kódà bó o ṣe oògùn náà bójú oògùn ló ṣe o gbúdọ̀ nígbàgbọ́ nínú pé ọlọ́run jẹ́ kíkì ní òṣìṣẹ́ torí pé ọlọ́run ló ní kí nǹkan ó ṣe lẹ́nìkan fi ní kọlọ́run kẹ́ẹ̀mí kẹ́ẹ̀níyàn kẹ́niyàn kẹ́mi kọ́ ọlọ́run kẹ́mi ẹni ayé bá kẹ́ ọlọ́run ló kẹ́ kọlọ́run ṣọ́ mi kẹ́niyàn ṣọ́ mi kẹ́niyàn ṣọ́ mi kọ́ ọlọ́run ṣọ́ mi ẹni ayé bá ṣọ́ ọlọ́run ló ṣọ́ ẹni ayé bá mú ọlọ́run ló mú tó bá ń ṣe nǹkan tó bá ń rí ṣe ọlọ́run ló fún ọ ṣe tó bá rí i pé kò ṣeé ṣe mọ́ ẹ̀ kò àsìkò rẹ ti rí nìyẹn wàtílíkà àyà zundawilu abẹ́yẹnẹ nas a máa ń yí ni àsìkò tá a yí sọ́dọ̀ rẹ o ti lò báwo ló ṣe wá lò sí nígbà tá a fi tó fi wà lọ́dọ̀ rẹ that is the the second aspect now going to the third aspect inshallah rahman i think i will uh, be mixing it up with this story with somebody who said he has a case against Allah subhanahu wa ta'ala ó ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsì ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orí àwọn nǹkan wọ̀nyí ẹ rí i pé ọlọ́run ṣàánú wa nàìjíríà it is only in Nigeria that you subscribe for a monthly data and you can finish it within the twinkling of an eye so ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó yẹ pé tí nǹkan bá ti ju ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ wọn ò ní wò ó. ẹlẹ́ẹ̀kejì when you put anything into writing you hardly see an African an average African man reading and that is why the Oyinbos they said when you want to keep a knowledge from a white man put it in black and white they won't go there nígbà kódà kẹ́ ẹ kówó sínú ìwé a black man will not go there so Like I said, that there are some stories in the Bible. I mean, there are some stories in the Quran that you don't have in the Bible. And there are some that even the Christians don't follow. We have these stories in the Bible, but they don't follow it. They see it as being archaic or barbaric. For example, when Paul was telling them in the book of Hebrews, chapter 6, verse 1, that we should leave the elementary teachings of Jesus Christ and go to the perfect one. Now, èwo ló wá perfect? Sheti Paul ló perfect ni àbí Jesus Christ? Which one do we go after? Ask any Christian. Ask any Christian. Did the Bible speak about funeral processes? ǹjẹ́ bíbélì tí ẹ̀ sọ nǹkan kan nípa bá a ṣe fẹ́ sin òkú àbí bá a ṣe sin I think you can you cannot hear that I mean you can't read that in the Bible and they keep accusing the Muslims ẹ wọ́n fẹ́ ní sìnkú wọ́n faṣán sin òkú ẹbí wọ́n léèrè báwo ni bíbélì ṣe sọ pé a lè sìnkú. Ask any Christian what does the Bible says about marriage what are the processes involved in marriage you know in Islam tá a bá ń marriage there are four things or five that are very important in marriage Akoko ìjábọ̀ kubul kó bẹ́ni tó fẹ́ fẹ́ sọ̀rọ̀ kó sì not compulsion kẹ́ni ẹ gbà oda ókè ó dáa mo agree láti jẹ́ ìyàwó rẹ̀ ókè mo agree láti jọkọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì oníwàlí ẹni tí ó fọmọ fọkọ either the father or from the father side ó di méjì ó di méjì ẹlẹ́ẹ̀kejì sàdáàkì owó ẹ̀bùn ìyàwó ìyàwó lọ́mọ tó lè gbà lọ́wọ́ ọkọ rẹ̀ and it is negotiable as far as Islam is concerned. ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ kí lẹ́lẹ́ẹ̀kẹrin náà ìjábọ̀ àkùbọ́ọ̀lù. Uh, eh, ati eh, shahidain two witnesses so tí nǹkan mẹ́rin bá ti pé igi ti so nìyẹn as far as Islam is concerned ask any Christian what are the processes involved in marriage kí ni àwọn processes tó wà mẹ́ lẹ́fìrẹ́ lómi náà nu wọn tó yẹ pé kódà ó ti fẹ́ bí gbogbo ọmọ ọmọ inú rẹ̀ tán wọn sì máa ń lé e wọn àmọ́ ilé ìyàwó ask any Christian. Another thing is that you know in Islam anabi sallallahu alayhi wa sallam anabi ńlá kalẹ̀ fún wa tá a bá bímọ ní ọjọ́ keje ká fa orí ẹ̀ ká sọ lóko ká pẹran fún and the likes ask any Christian do we have any anything of such in the Bible? Does the Bible mentions any processes involved in naming ceremony? Now, another thing is that when you look at the Quran, Allah told us, or we read in the Dina and the Law al Islam. that the only religion with Allah subhanahu wa ta'ala is Islam. وَمَا يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ And anyone who who lives Islam or who, who practices who practices any other religion other than Islam, فَلَنْ يُقْبَلَ مِنْهُ It will never be accepted of him. وَهُوَ فِي الْآخِرَةِ Allah says on the D-Day, the day of recompense, the day of igudi pigudi, the day of altar commotion, the day of total disorderliness. And I says, Minal Khasirin, the person will be among the losers. Definitely, he's going to be among the losers. Now, show us any verse or any uh, any chapter in the Bible that authenticate Christianity as a religion. Or show us any verse in the Bible that refers to the worshippers or to the followers as Christians. When Jesus was alive, I mean, during the time of Jesus Christ. And even the book itself, even the book they use itself, where does it refer to itself as a Bible? inside it. Look at the Quran, for example. Allah said, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من min الله. Where do we have that in the Bible? These are some of the stories that makes Christianity a complex religion. And that's why Allah says in Quran chapter 5 verse 14, ọlọ́run ní àwọn tí wọ́n pera wọn nínà sọ̀rọ̀ kò ń ṣàwọn ti sí o ọlọ́run ṣàbá kẹ́ ọ̀gá wa fadilatu sheikh alustad muhammadu jami alaba adegun that nasoros are not christians torí pé àwọn yẹn ò ya wèrè bíi tàwọn tòní. àwọn yẹn ò wọn burú tó tàwọn tòní ọlọ́ni àwọn tí wọ́n pera wọn nínà sọ̀rọ̀ ọlọ́ni àbáwọn dá májẹ̀mú méjì they believe in one side of the story they believe in one side or one part of the covenant and they didn't believe in the other kí ni tó kó bá wọn òun náà ni pé wọn àgbà nábì sallallahu alaihi wasallam wọn àgbà gbọ́ wọ́n gba gbogbo lineage eh, isaac wọ́n gbà gbọ́ ṣùgbọ́n gbà tó débi lineage anabi sallallahu alaihi wasallam wọn gbà gbọ́ ọlọ́ọ̀ni fún ìdí èyí fún tí wọ́n ṣe ọlọ́ọ̀ni àwa dá ọ̀tá sí wọn láàrin ọlọ́ọ̀ni wọn wá ní bára wọn ṣe títí ọ̀dájọ́ àṣẹ́kùbọ̀ rẹ̀ làwọn tó wà ní ìsìn ẹ̀yẹ́ wọ́dún kérésì tán ṣe lọ àwọn kan bìlí pé twenty fifth of december òun ni wọ́n bí jésù àwọn kan ní ah, january ni àwọn kan ní october kódà àwọn kan ní kò ìtàn ò wá rárá pé on the twenty fifth ni wọ́n bí Jésù and you see people still keep celebrating this ẹ wọ wá mùsùlùmí mi rò pé ẹnìkan sọ pé ọdún àwẹ̀ báwo lórí mi rò pé ẹnìkan sọ pé ọdún iléyà báwo lórí torí pé gbogbo eléyìí ìfẹsẹ̀rinlẹ̀ ń bẹ fún Islam lórí ẹ̀ tí ò sì takora wọn in any way. Now, another thing is that which this story is not clear in the Bible. You know, in the Quran, Allah told us in Quran chapter 7, I mean, Quran chapter 22, verse 77, Allah says, Ya ayyuhalladhina amanu ruk'u do wa'budu rabbakum. And that's the mode of worship. Ya ayyuhalladhina amanu. All you believe, irka'u, bend, do and prostrate, wa'budu rabbakum. and worship your Lord, fafalul khaira, and do good always. So, which means that Islam is not a religion that is restricted to the four corners of the mosque. Islam is tagged or is defined as a total way of life, which means in every aspect of life, Islam has a say over it. Islam has a say on it. Marriage, Islam has a say. religion, Islam has a say. Your work, Islam has a say. Even your interpersonal relationship, Islam has something to say about it. So, ọlọ́run ọba ò fi wálẹ̀ just like that. ọlọ́run fẹ́ ká gbogbo nǹkan lọ́lọ́run perfect fún wa. ko tiẹ̀ tó sọ pé al-yawma akmaltu lakum dinukum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum l-islam dina lẹ́ni ni mo perfect ẹ̀sìn fún yín mo sì ṣàṣe pé mo ṣàṣe mo sì parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí wa raditu lakum l-islam dina and i'm pleased with islam as a religion to all of you. So look at the Mecca we go today. Odidi Surah. Okay, now ask any Christian, where is the story? the mode of worship ọ̀nà wo ni jésù káwọn ọmọlẹ́yìn ẹ̀ pé kí wọ́n máa jọ́sìn àtẹ́wọ́ ni ìlú ni orin ni ijó ni where is it mentioned in the bible tiwa ni mo mú wá yẹn irkawo wasjudu wa abudu rabbakum wa akimi salata li dhikri àyè pọnú alukur'an tọ́lọ̀ ti mú wá. part of the stories that are not clear is Their pilgrimage. We go to Mecca every year. They go to either Jerusalem or Rome every year. Where do we have that in their book? And like I used to say, you cannot be a Christian more than a pope. You can't be a Christian more than a pope. Oh, le mọ̀ yẹ́ ọ̀ṣọ́ Lára ó lè mọ̀ ẹ́ ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ láíláí bó ti wulẹ̀ kó mọ. ó lè mọ̀ ẹ́ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ lọ bó ti wulẹ̀ kó mọ. So, but what are we talking about? Let the story be clear in your book. Let it be clear. We don't have anything of such. Ìdí nìyẹn ló fi rọrùn fún any Christian domination láti ṣe ń tó wù kò rọrùn fáwọn mùsùlùmí kákàndédé dìde ká sọ pé àyín tó wù wá la fẹ́ máa ṣe kò possible we have our salah ó ní bí a ṣe gbúdọ̀ kírun kẹ́nìkan wá délé nìkan ní àánú àtúnlẹ̀ ah, kí bá mi àwọn èèyàn ó takò so kí n tó lọ ń bẹ̀yẹn I will uh, quickly inshallah rahman I will mentioned some things as regards this one having his case against Allah. Eh, Ọlọ́run ti lo Ustaz Jamiu, ó ti lò wọ́n lẹ́ni tó ti fi sí permanent state of shut up. Ṣùgbọ́n we still need to explain. Torí pé wà fi tẹ̀kẹ́rọ́ rí fawaid. Èèyàn jáde, ṣé mọ̀ àwa Mùsùlùmí like I used to say, every rational thinking Muslim protects his religion. But when you see any Christian protects their business. because sẹ́ni tí fi Islam koda ni anyone. I discovered my my Wi-Fi was not okay and I needed two stamps I mean three lamp holders and then about two lamps. Ah okay bó o la ṣe àfi ká ká àwọn kan tó yẹ pé ọlọ́run máa ń fi ẹ̀mí fíṣẹ̀bílì láì sí wọn nínú ká sọ fún ká ah, a ní ìdí báyìí a ní ìdí báyìí a ní ìdí báyìí tọ́lọ́run sì lò wọ́n. torí pé ẹ̀sìn làwa ń protect not business tó yẹ pé business ni ó yẹ kí ló àwọn ọ̀sán àmì kan ti ní jẹ́ẹ̀tì nídìí tí wọ́n ń ṣe but we protect the religion and that is why when you see anything negative about Islam you always see a Muslim reacting to that wọ́n ní ah, àwọn wà ní ah, àwọn christian yẹn àwọn gentle ni ah, àwọn èèyàn sọ̀rọ̀ ni you see bọ̀tọ̀ ẹgbẹ́ mùsùlùmí báyìí yóò ti dábẹ̀rù àwọn ò dábẹ̀rù we are protecting our religion and not business. now eh, kí n kàkà ayé ọkàn péré nínú àwọn ẹ̀sùn yẹn my case against Allah that was how the man wrote a book he said I heard from his mouth He said, In my book, I wrote about seven articles. I have met with notable scholars of Islam. They couldn't debunk it. My case against Allah. Ẹ̀sùn mi kan Allah. That was what he said. My case against Allah. Ṣé pé ìbẹ̀rẹ̀ orí ibú ni náà àkọ́kọ́ náà kí ẹ̀ kọ́kọ́ lẹ́jọ́ lòdì sọ́lọ́wọ́ ọba rẹ̀ àwọn ìbẹ̀rẹ̀ orí ibú kéékèèké kan ni pé à ah, ìwọ ọlọ́run bí ìgbà téèyàn sọ fọlọ́run pé o ṣe wáá dá mi sílùú yìí o ṣe ṣe mí bó ṣe ṣe mí mùsùlùmí kì í challenge authority ọlọ́run láyẹs alu amayẹ fàálù omi alu mo sọ̀rọ̀ kan níjọ́ friday àwọn èèyàn ní ṣé àdúrà ò kì í yí kádàrá padà àdúrà máa ń yí kádàrá padà ṣùgbọ́n kì í kan ṣe pé àdúrà dédé wá yí kádàrá padà kádàrá tàdúrà yí padà yẹn náà has been written pé àsìkò báyìí lágbájọ́ ó ṣe nǹkan báyìí yóò sì yí nǹkan báyìí tá a fẹ́ ṣe báyìí padà torí pé Ànábì sallallahu alaihi wasallam mo máa ń sọ̀rọ̀ yìí dáadáa òjíṣẹ́ ọlọ́run bá ní ká tó bẹ̀rẹ̀ kọ́lọ́run tó bẹ̀rẹ̀ creation ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ gbogbo tí ó dà hamsina alfasana for about fifty thousand years kó tó bẹ̀rẹ̀ creation gbogbo nǹkan lọ́lọ́run ti perfect pátápátá ọlọ́run ti perfect ẹ̀ so ẹni tí ó ṣàdúrà tí nǹkan yìí náà ọlọ́run ti ó ti kò wá lákọọ́lẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ò kò gbúdọ̀ kọ̀míta rẹ̀ sí nǹkan tí ò necessary. alimami ṣáfihàn ìrọ̀ ìmọ̀ onídà ilé ayé mi tẹkidiru kò láyé ni famayogun ní ànílmọ̀ ọtí dàwáwù e famayogun ní ànílmọ̀ ọtí dàwáwù. Imam Shafi onídà ilé ayé mi tẹkidiru kò láyé ni fi ayé lẹ̀ tẹkidiru kò láyé jẹ́ kó máa yí bó bá ṣe fẹ́ yí famayogun ní ànílmọ̀ ọtí dàwáwù torí pé kò sóògùn kú ọjọ́ tó kú ló kù ẹni tó ń lo gbẹ́kúdè ọjọ́ rẹ̀ ò tí ì tó ni wọ́n ní ẹni tó fi àwọn agilintí tó fi ṣe kinní kan báwa tó fi ṣe àfẹ́ẹ̀rí àbí àbí kíná bá ò bá kú ṣé yóò rí awọ rẹ̀ ṣé yóò fi ṣe tó fẹ́ fi ṣe kó lè rí ṣe. So let me just read one out and then uh, inshallah rahman will pick it from there next week I will pray to Allah subhanahu wa ta'ala to make it an easy task for each and every one of us. Now, this man referred to Allah as an idol. Ó ní táwa Mùsùlùmí ń Sometimes, in the course of history, the Arabians built a great shrine. Imagine. The Arabian built a great shrine in the heart of Mecca. This shrine, known as the Kaaba, a ẹ máa wo ọ̀rọ̀ yìí o Sometimes, in the course of history, the Arabians built a great shrine in the heart of Mecca. This shrine, known as Kaaba, housed 360 images, objects, and artifacts. I mean, artifacts Represented 360 different gods worshipped by the Arabian people. These Arabian gods were known by such names as Allah, Alat, Uz, Uzza, Minat, Hubal, Yeguth, and etc. ṣẹ̀ríbáwọn ó no nínú òòṣà tó wà kaaba ẹ wo bó ṣe qualify kaaba subhanallah wàhálà àwa Muslimi ṣe tùúrù ká ní pé irú ẹni yi. ilẹ̀ haúsá ló ti kọrú ìwé tó kọ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ja ẹran rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ja ẹran rẹ̀ tó yẹ pé haúsá ni ló ti kọ́ tó kọ yìí. Imagine they built a great shrine tí wọ́n ń pè ní Kaaba an house about three hundred and sixty idols can you imagine sope ninu awon osa ti n be n'inu kaaba òun ni allah n'inu awon osa ti n be nínú kaaba òun ni alat n'inu awon osa ti n be nbe bẹ ni uzza n'inu àwọn òòṣà ti ń bẹ ni monat hubal yeguth ati bebe lo lọ ṣùgbọ́n lo wa wá máa ń mi bo ti ẹ̀ pé gbogbo àwọn eléyìí gbogbo awọn èèyàn yi they are only looking for popularity and fame ni gbogbo ogba to fi n they are looking for popularity and fame tó ẹ bó ṣe research ẹ dáadáa ni kò ní kọ mò ń wà gangan ni o yìí sì ti rí ok káti ẹ wá gbà pé mi ò rí ẹjẹ ń lo eléyìí eh, àlèjìlù lèmọkọdàs ni mò ń wà bíbélì lárúbáwá tó jẹ́ ti àwọn ajẹ́rìí jòófà sí ẹ àlèjìlù lèmọkọdàs àmọ́ ẹjẹ ń ka ẹ kọ́kọ́ ka ọ̀rọ̀ yìí ṣé èmi ò dispute wípé òòṣà kọ́ ni kí n gbà bẹ́ẹ̀ for the sake of argument torí pé wọ́n ní ah, àwa tá a jẹ́ ọmọléke ó àwa tá a jẹ́ ọmọléke ó nǹkan díẹ̀ ló yé wa. nǹkan díẹ̀ ló yé wa mo wá wò pé ìgbà tí ẹni yìí fi ń sọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé ẹni tó fẹ́ takò ìwọ̀nba ní ìwọ̀nba ní eh, ìwọ̀nba ní rìsáàchì rẹ̀ ó mọ ìwọ̀nba sì ní làákàyè ó mọ ẹ pé mo sọ̀rọ̀ làákàyè nísìn intelligent quotient wa ma yadhakkaru illa ulul albab àwọn onílàákà ẹni mọ gbọ́rọ̀ Ọlọ́run yé so béèyàn sì ti gbọ́rọ̀ yé wàhálà ni o ọ̀ràn tó tóbi jù ni kéèyàn má gbọ́rọ̀ yé wàhálà ńlá ni now I said I want to ag agree for the sake of argument wípé lóòótọ́ aláàtà ń sọ yìí òòṣà ni ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ òòṣà ni aláà à ń sọ yìí òòṣà ni let me agree for the sake of argument ṣùgbọ́n nínú bíbélì lárúbáwá nínú bíbélì lárúbáwá ní John chapter three verse sixteen wọ́n ní liana o àkàdà ahaba Allahu li'alam ẹ máa wọ nǹkan o ṣẹ́ni báwọn liana o àkàdà ahaba Allahu li'alam àwọn lárúbáwá tí wọ́n jẹ́ Arab Allah ni wọ́n ń pe ọlọ́run òun ṣe wá ní òòṣà ní Allah ìwọ fẹ́ mọ èdè jẹlẹ́dẹ̀ lọ ni tọ́jọ́ wá rí bẹ́ẹ̀ á jẹ́ wípé nínú bíbélì náà tó wà lẹ́yìnáwó àkàdà àhábọ̀ lọ́la rẹ̀ nítorí tí ọlọ́run fẹ́ nítorí tí òòṣà tí wọ́n ń pè ní Allah tó fẹ́ ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ àbí bá ṣe tukọ́ nìyẹn eh, Adékúnlé progress ọ̀gá mi osana zozain Adékúnlé program àbí kí la ṣe fẹ́ tu bẹ́ẹ̀ nígbà tá ní Allah òòṣà ni bíbélì ti sọ fún wa in John three sixteen lẹ́ànáwó àkádà lọ́wọ́ lẹ́ànáwó àkádà àhábà lọ́wọ́ làálà nítorí pé òòṣà tí a ń pè ní Allah ó fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ hátà ayẹ́sẹ̀lá ibùdó huwaid ó wá fún wa lọ́mọ rẹ̀ kan ṣoṣo lìkẹ́ láyé alákàmọ́ yín omínú bí ẹni tí ó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé báyìí kúnnù láwọn ayẹtẹlẹ abadíyà kó lè bàa níyà ẹ̀ nípẹ̀kun ẹ ti rí bẹ́ẹ̀. ẹ̀sùn eh, bó bó ṣe ká tú ni ẹ káwá lòun wá ṣe làákà ẹ̀ mọ̀ ní mo sọ pé wà àtakò ni wọ́n ń wá wọ́n kàn wọ́n pé ah kíní yìí tutù díẹ̀ why don't we put petrol torí pé àwọn mọ̀ pé àwọn mùsùlùmí ò ní gbọ́rù nǹkan bẹ́ẹ̀ kan dákẹ́ limada torí pé we are protecting our religion àwọn ò sì fẹ́ kí nǹkan kan kó dọ̀tí and that is why at all times we always do and make sure that the religion is safe by what we say, what we do, what we preach to others. And we always respect the opinions of others as well. Tẹ́nìkan bá sọ nǹkan tí ò sí ní opinion ẹ̀, má wàá torí bẹ́ẹ̀ kó pè ń kèfèrí, àbí má torí bẹ́ẹ̀ kó sọ pé kò nímọ̀. Àbí má wàá torí bẹ́ẹ̀ kó wá create enmity láàrin yín, ó sọ tiẹ̀ ni ìwọ náà sọ tiẹ̀. That's life. If you agree with him, Fabi Wanima, and if you don't agree, that shouldn't mm, cause problem among all of you. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn àfáà tí wọ́n ní gbàtara wọn àmọ́ kò sọ wọ́n di ọlọ́ta. Tó bá sọ̀rọ̀ fún yàn tí ò bá gbà àbí pé ó dàbí ìgbà tó fẹ́ ìwà àtẹ̀yàn wọ́n ṣàlàyé yẹn bí wọ́n lo analysis kan láti ṣàlàyé ẹ̀ pé tí ìwọ àtẹ̀yàn bá ní issue issue tí ń bẹ láàrin ara yín ni kẹ́ cheat. ẹ má ẹ má attach ẹ mọ́ personality ìwọ àtẹ̀yàn ló ń jà àbẹ́ ẹ ní issue ó wá ní ah, ó ti ṣe bẹ́ẹ̀ náà rí fún lágbájá ó ti ṣe bẹ́ẹ̀ náà rí fún tàmẹ̀dùn ó ti ṣe bẹ́ẹ̀ rí fún kòkó bàbá aṣáṣùn èwo ń tiẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú àwọn tó ṣe bẹ́ẹ̀ sí issue tiẹ̀ ni o address tó o bá ní any hidden agenda èyí tó ṣe fún wọn òun ni kò treat tó bá sì treat ẹ̀ ṣíkìrà sòtí ẹ̀ bá sọ fún wa pé ọlọ́run bá Allah pé òòṣà ni ìmájì kódà ọ̀rọ̀ yìí ẹ wo nǹkan they built a great shrine ní ilé tó fẹ́ ń gbàtà níbi Ibrahim tó kọ́ tán tó tún wá bẹ̀ lọ́wọ́ pé fatakọ́ balmini wọ́n lọ́wọ́ má dàálù mi láyà gbà àkọ́kọ́ ẹni has gone against the Bible. In the book of Genesis, chapter 12, verse 1. Now the Lord has said unto Abram, Get thee out of thy country, and from thy kindred, and from thy father's house, unto a land that I will shew thee, and I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great, and thou shalt be a blessing. And I will bless thee that bless thee, and curse him that curseth thee. And in this shall all families of the earth be blessed. Now, ẹni tó ń baṣẹ́ Abrahamu jẹ́ ṣàgbé èpenu yóò gbé penu. Iṣẹ́ tí Abrahamu ṣe, òun ní kò rí bẹ́ẹ̀, èpè ló fẹ́ gbà wọn. Kò ní nǹkan méjì tó fẹ́ ṣe ju pé èpè ló fẹ́ gbà torí pé o ti ń baṣẹ́ odidi ànábì ọlọ́run jẹ́ àbí o <laughs> eh, eh, ìyẹn náà ọ̀gá mi adékúnlé progress jazakumullahu khairan mi tiẹ̀ tí fẹ́ mi fẹ́ mú lónìí ni mo kàn fẹ́ mo fẹ́ bo lójú díẹ̀ ni language barrier lásán ni It's a language barrier. And orúkọ tí eh, Ọlọ́run ń jẹ́ láwùsá ó yàtọ̀ sí ti Igbo ó yàtọ̀ sí ti Yorùbá ó yàtọ̀ sí ti Ebibio ó yàtọ̀ sí ti Efik ó yàtọ̀ bẹ́ẹ̀ tábà tún wá lọ Ghana orúkọ tọ́lọ́run jẹ́ ó yàtọ̀ ńbẹ̀ gbogbo ẹ̀ ló yàtọ̀ síra wọn but torí pé they are only trying to create nuisance to create problem olóṣèjẹ́ kan mú wa bẹ́ẹ̀ pé ah what a great shrine ni kaaba imagine so ṣe èdè kan gbogbo ayé ń sọ ni ẹni tó sọ̀rọ̀ yìí gan ìlú rẹ̀ kí ni wọ́n ń pe ọlọ́run lédè ìlú rẹ̀ kí ni wọ́n ń pe ọlọ́run ọlọ́run kò jọ kó mọ́ṣá ìṣọ́wájú kódà de he mentioned it up to pé tí kì í bá ṣe wípé Allah ni òòṣà ni kí ló dé tá ìláì ni òòṣà kí ló dé tá fi ń jẹ́ Abdullahi kí ló dé tá àmọ́ jẹ́ Abdullahi ṣẹpá ti and inshallah rahman will explain this uh, next week inshallah may allah subhanahu wa ta'ala spare our life till next week uh, gbogbo àwọn àtàwọn lórí ètò mo kí gbogbo wa látòrí ọ̀gá wa àgbà pátápátá àwọn náà jókòó tiwa uh, fadilatu sheikh aliwustad imam muhammadu jami alaba adegunwa labaika di christ èmi ọmọ wọn tí mo jẹ́ labaika di apostle èmi ni mo ń kí wọn èmi náà mo sì tó kí wọn ọlọ́run mọ́ṣáláì bá wa dúró tì wọ́n ọlọ́mọṣà ṣe dáadáa fún ó ti ń lójú bọ̀ ọlọ́run àjẹ lójú délẹ̀ gbogbo àwọn ẹni rè ni gbogbo àwọn ẹni rè tí wọ́n dúró tì ọlọ́run bá dúró tàwọn náà the bible says there is no peace for the wicked uh, there is no peace for the wicked gbogbo èèyàn burúkú wọn ní nísinmi gbogbo ìgbà tí gbogbo àwọn èèyàn tó kù bá nísinmi àwọn ò ní nísinmi nítorí pé wọn ò ṣiṣẹ́ ìsinmi bí wọ́n ṣe máa fòró náà nu bí wọ́n ṣe máa dààmú nù bí gbogbo ẹni tó bá ti ní gbogbo ẹni tó bá ti lọ́mọ nìkejì òun náà ò ní rójú kò ní ráàyè òun náà ò ní rójú kò ní ráàyè ẹni tó gbọ́wọ́ léèyàn lórí tó ní kò gbúdọ̀ lọ òun náà ń kọ́ ojú kan ni ó wà òní oore lẹ́sàn-án ìkà lẹ́ẹ̀lẹ́sàn-án oore lẹ́sàn-án ìkà lẹ́sàn-án èyí tó bá hù ẹni kò fọwọ́ mú ẹ̀sán ké àdá lórí ọmọ gbogbo tí a bá ṣe yọ jẹ́ o aljazaul ihsan illa al-ihsan wala sayyi'a bi sayyi'a kò sí tá a fẹ́ fi san dáadáa ju dáadáa lọ kò sí tá a fẹ́ fi san aburú ju aburú lọ ẹ̀yà bẹ̀rẹ̀ ọ̀hún èyí tá a wúlẹ̀ ní ọlọ́run kó má ṣe ní ìbàlẹ́jọ́ aburú fún wa nílẹ̀ ayé bí àti lọ́jọ́ gbẹ̀ndà kíámọ̀ àtàwa tí a wí àti àwa tí a sọ ọlọ́run kó ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa màmá wa alájà wa Ariscot. Uh, adémọ́yè àwọn sọ fún mi ní àná wọn ní àwọn ti màmá àwọn ajia aminat hasan tí wọ́n pé nineteen years lánàá ọlọ́run mọ́ṣàbá foríjì màmá náà ọlọ́run mọ́ṣàbá kẹwọn àti ṣàdúrà fún wọn nílé kéwọn náà lónìí a tún ṣàdúrà fún wọn tó bá di ọjọ́ thursday inshallah rahman wọ́n ní ká rántí ọkọ àwọn náà alhaj abdulrasaq ọláwálé adémọ́yè bàbá dáadáa bàbá dáadáa tí kódà kì í fẹ́ gbókọ mi sétí ọlọ́run kó má ṣàbá ń foríjì wọn ọlọ́run kó bá mi ṣe kú nísìnyí fún wọn. bákan náà aláàjà wa láti Rashida wọn ni àbúrò àwọn ni àti gbogbo àwọn òkú mùsùlùmí ọlọ́run kó má ṣàbá foríjì wọn ọlọ́run kó má ṣàbá pa wọ́n pọ̀ kẹ́ ọ̀làlà haúlà wàlà kúwàtà ìlà bìlà ọ̀làlà haúlà wàlà kúwàtà ìlà bìlà bisimilayi kuluhu allah bisimilayi rahman rahim kuluhu allah ahad allah samad lam yalid wa lam yulad wọ́n lámì yẹ kó lọ òkú fún ẹni ahad olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò ilé ayé wa ní rọrùn olúwa jẹ́ ó dára àmì olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò ilé ayé wa nírọ̀rùn olùwàjà ò dára àmín kò ní bàjẹ́ fún wa àmín kò ní burú fún wa àmín kò ní dojúrú fún wa àmín kò ní bàjẹ́ fún wa àmín ṣètò ilé ayé wa nírọ̀rùn olùwàjà ò dára àmín kò tó gbàdúrà mi kó tó gbàdúrà mi ò máa jẹ́ nǹkan hallelujah kò tó gbàdúrà mi Allah kò tó gbàdúrà mi o kò tó gbàdúrà mi kò tó gbàdúrà mi o kò tó gbàdúrà mi màá jẹ́ nǹkan hallelúyà kò tó gbàdúrà mi màmá jẹ́ ìṣíwí màmá jẹ́ ìṣìṣọ́ o màá jẹ́ pé Jésù lọ́lọ́hun màmá jẹ́ ìṣìṣọ́ Allah màmá jẹ́ ìṣìwí o màmá jẹ́ ìṣìṣọ́ màmá jẹ́ ìṣíwí o màmá jẹ́ ìṣìṣọ́ má jẹ́ ń pé jésù lọ́lọ́hun má má jẹ́ èsì sọ wọ́n má ti ṣì wí wọ́n má ti ṣì sọ o àwọn tó ń pé jésù lọ́lọ́hun wọ́n má ti ṣì sọ mo kí ọ̀gá mi ustaz hussein adekunle progress ọlọ́mọ ṣàbá ń dúró tì yín o ọlọ́mọ ṣàbá ń wà pẹ̀lú yín ọlọ́mọ fi ń lẹ̀ láéláé ọlọ́lá ọlọ́wọ́lá kú ọ̀tá ìlà bílà bákan náà mo kí ìyẹ̀kíní ibrahim ọlánrewájú ọlọ́mọṣẹ́ àbá ń dúró tì yín o ọlọ́mọṣẹ́ àbá ń ṣe dáadáa fún yín a kú ètò látàárọ̀ mo kí ọ̀gá wa lẹ́ẹ̀kan ustaz muhammadu jami alaba adegunwa ọlọ́mọṣẹ́ àbá járí pẹ́ o idris adejumọ ṣíjú adé lukman adéyẹmí afis adébísí ọlọ́run kọ́mọṣẹ́ àbá ń ṣe dáadáa wa aleykum salaam wa rahmatulah barakatu jayeola ẹdúwálé àbí ẹdúnwálé wa salam. salaam warahmatulahi wabarakatu ọlọmọṣẹ àbá san ogbó yín lẹsàn lórí wasalaamu alaykum warahmatulahi wabarakatu subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamun alal mursalin walhamdulillahi rabbil alamin.